wọ́n sọ pé àyùjáde wọ́n lè má dà kọ bàbá rẹ̀ má pé jábìrì ibn abdillah tí wọ́n sọ pé àǹjáde tí wọ́n dà kọ bàbá sí ó ti yé wa pé ní tí wọ́n gbà lérò pẹ̀lú jábìrì ń bẹ̀ yẹn ó ní jábìrì ibn abdillah radiyallahu anhuma ṣùgbọ́n tó bá ti pé jábìrì ibn samura bá ló gba ìgbàwọ́ wa. àní sàdédé ni wọn kàn sọ pé àjàbẹ wọn àdá kọ bàbá rẹ àjàbẹ ibn Samura radiyallahu anhu. جابر بن سمرة العامري أجب أنه تابع النبي محمد صلى الله عليه وآله وسلم تابع تبقى كوفة tó sì kú sí kúfà radiyallahu anhu. ó ní ẹnìkan anna rajulan sa'ala an-nabiyya sallallahu alayhi wa sallam ẹnìkan obi anabi wa muhammed kí àti ọlọ́run bá kó máa bá obi léèrè àtàwọ̀ bọ́ọ̀ min luhumil ghanam. ǹjẹ́ kí n ṣe àlùwàlá nítorí ẹran àgùntàn bí kọ́lẹ̀ ìṣe shi'ta anabi sallallahu alaihi wasallam wọn ni tó bá tó o bá fẹ́ qala atawadda'u min luhumil ibil kọ́lẹ̀ náà ǹjẹ́ kí n ṣe àlùwàlá nítorí ẹran ràkúnmí bí. oní bẹ́ẹ̀ ni akhrajahu muslim imam muslim ló gbé jáde nínú sahihi rẹ̀ ìgbà ọ̀rọ̀ yìí wọ́n lẹ́nìkan obìnrin anabi sallallahu alayhi wa sallam ẹnìkan yẹn la yakunu illa sahabiyan kò lè jẹ́ lómi àfi sàábé tó bá ṣe é pé à ń bùkátà láti mọ̀ á àìkò mọ̀ nígbà tó ti jẹ́ sàábé yẹn kò ní ní wá lára nítorí pé sàábé as-sahabatu kulluhum udul gbogbo àwọn sàábé lẹni tó dúró dọ́gba sẹ́ńtẹ́ ni tó ṣe fọkàn tán wọn kì í sòkùrọ́ báwo wá ni ìgbà tó ti kébi tí wọ́n ti dákọ̀ rẹ̀ fún wa. àbùkátà láti máa ta ẹlẹni náà nítorí pé ọ̀rọ̀ níbí ọjẹ́ má nǹkan tó ṣe wípé a nídìí láti mọ orúkọ ẹni tí nǹkan yẹn tó ṣe béèrè náà ó ti tó fáwọn àpéyàn kan ló ṣe béèrè ìgbà tó sì ṣe mímọ orúkọ ẹni tó ṣerú àwọn ìbéèrè báyìí láyàn fà kama anna al-jahla bihi la yadur mímọ orúkọ ẹni tó ṣe béèrè láǹfààní kan tó ṣe wá àìkòsí mórúkọ rẹ̀ oníjàmbá kan àbí ìnira kan tó lè mú bá wa lọ́fàá sì máa dákẹ́ tí wọ́n sọ pé ẹni báyìí lọ sọ̀rọ̀ wọn lóbi anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè pé atawaddu min luhumil ghanam ǹjẹ́ kí wọ́n ṣe àlùwàlá bí nítorí ẹran àgùntàn bí ọ̀rọ̀ yẹn ò nítumọ̀ ṣé kí n ṣàlùwàlá nítorí ẹran àgùntàn nítorí pé mo wú ẹran àgùntàn àbí nítorí pé mo ní àgùntàn àbí nítorí pé wọ́n bùn mí lẹ́ran àgùntàn àbí nítorí pé mo jẹ ẹran àgùntàn àbí nítorí pé mo gbóòórùn ẹran àgùntàn àbí nítorí pé mo ti ẹran àgùntàn gbogbo eléyàn lè wọnú ẹ sòtọrọ bá wá báyẹn tó ṣe pé tá a bá wò bó ti ṣe wá kò ní nítumọ̀ láì jẹ́ ipá pé gbogbo pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n á dárúkọ eléyẹn á pè bùbù ńtọ́ yẹ kó wà ńbẹ̀ nítorí kí ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ lè bá jódodo nítorí kí ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ kó lè bá jódodo á pè bùbù ntí ọ̀sà lọ́nbẹ̀ tontorí ẹ̀ láti sọ yìí pé àtàwọ̀ bọ́ o mẹlòó mẹlòó àyìn àtàwọ̀ bọ́ o. من أكل لحوم الغنم من أكل هذا تقدير من أكل ما ممكن دلالة الاقتضاء دلالة الاقتضاء أي اقتضاء صدق المتكلم يؤدي إلى تقدير ذلك إلو رتبه من القرآن سنة النبي محمد صلى الله عليه وسلم كيف لو ما تسونا القرآن لأن حرمت عليكم أمهاتكم حرمت عليكم أمهاتكم أتي أما يا إلي وفين wọ́n ṣe ìyá wa léèwọ̀ fún wa lágbọ́n abó lágbọ́n bí báwọn sọ̀rọ̀ wa níbí àbí lágbọ́n wíwò wọn àbí lágbọn bíbá mímọ ọjọ gbélé kan náà àbí lágbọn pé àgbọ́dọ̀ fẹ́ wọn lágbọn pé àgbọ́dọ̀ bá wọn lò pọ̀ tó eléyẹn hurrimat alaykum ummahatukum ay hurrima alaykum nikahu ummahatikum àti. fífẹ́ àwọn ẹ̀yà yín lè wọ̀ fún yín. ọlọ́run ní hurrimat alaykumul maytatu wad-damu wa lahmul khinzir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ayé fẹ́rẹ́ mẹ́ta mẹ́ta الآية حرمت عليكم الميتة أي حرم عليكم أكل الميتة فليه يمكن دلالة الاقتضاء أي بما أن المتكلم الصادق والكلام إذا ترك على ظاهره لا يكون صدقا فلا بد من أن نقدر ما به يكون كلام الصادق صدقا فهذا يقال له في علم أصول الفقه دلالة الاقتضاء بيناني يبقى تيولي بيري أتوضأ min lahmil ghanam ṣé kí n ṣàlùwàlá nítorí ẹran àgùntàn bí yẹn ni pé nítorí jíjẹ ẹran àgùntàn a sì ṣe takdiru jíjẹ yàtọ̀ sí rírà yàtọ̀ sí títà bó tilẹ̀ jẹ́ pé a máa ń rà wọ́n a sì máa ń sìn wọ́n yàtọ̀ sí sínsìn àwọn ará máa tà á sì máa tì nítorí wípé aghlabu awjuhil intifa'i minal ghanami yakunu bil akl èyí tó fẹ́ jù nínú ọ̀nà tá a gbọ́ a máa ṣàǹfààní lára àkùtàn ó máa ń jẹ́ jíjẹ ni torí rẹ̀ ló ti jẹ́ pé ńlá ti tafsiru bẹ́ẹ̀. gbẹ́bọ́lọ̀ sọ pé wala taqulu malal yatim la ta'kulu mal al-yatim lẹ́sẹ̀ èèyàn lè má jẹ owó rẹ̀ kéèyàn fi ṣe nǹkan míì ṣùgbọ́n aghlabu awjuhi al-intifa'i bil-maliya yakunu bil-akl ọ̀nà táwọn èèyàn máa gbà sàǹfààní lára owó jù lára jíjẹ lọ́wà tó bẹ́ẹ̀ náà níbí atawadda'u min luhumil ghanam tọ́ba غنم معروف نوع من النعم oríṣi kan ni nínú àwọn al-an'am torí al-an'am náà ni àgùntàn tọ́kárí àgùntàn àgbò ewúrẹ́ ògúnfe màálù àti ràkúnmí àwọn ilé náà ń pè ní al-an'am. ǹjẹ́ kí n ṣe àlùwàlá látàrí kí mo jẹ ẹran àgùntàn bí? قال النبي صلى الله عليه وسلم إن شئت تباوع إن شئت دليل على أن الأمر في ذلك على التخيير قال لي تباوع وما كان مبناه على التخيير لا يكون واجبا gbogbo tí wọn bá mọ lórí pé it is left to you láti tẹ̀sẹ̀ tó bá wọ̀ kò ní jọra ẹ̀ torí ẹ̀ ṣọ́ra ẹ̀ sẹ́nìkan bá bí ọ léèrè pé kí ni ìdájọ́ kásálù aláǹtorí fún ajẹ́rán àbùsọ̀ wàá sọ yìí pé kì í sọ̀ràn ẹ̀ tí nǹkan bá ti jọ̀ràn ẹ̀ tó ó lè jẹ́ mọ̀ndó ó sì lè jẹ́ múbà àyè láyé tí a lè kú wéyé amúrò mọ́lẹ́nà wọn sọ pé kò dé wọn sọ pé kò má dé eléyìí tó túmọ̀ sí wípé tó bá wù ọ sàlùwàlá tó bá sì wù ọ kò ní sàlùwàlá. إن شئت دليل على استواء الطرفين ẹ̀rí ni lórí pé àti ṣíṣe àtàìṣe ọ̀dọ́gba wàhálà olùbà. wọ́n lẹ́yìn apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé ń ṣèta yẹn fíhì al-isharatu ila nadbiyyati al-wudu'i ala al-wudu'i ike wọn tọ́ka sí wọn fi tọ́ka sí wípé wọn bẹ nínú ti ní kòkòrò gbé kó ti ala sabili sunna kí tó bá ti lálù àlátẹ́lẹ̀ tó tún àlù àlátẹ́. eléyìí jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tó tọ́ka sí pé kò burú ká ti lálù àlá sátún á ti àlù àlá lórí àlù àlá. nítorí kí ẹni tí sọ pé àtẹ̀wọ́ bọ̀ mẹlẹ́lọ́hún mẹlẹ́gánà tí wọ́n rò pé lálù àlá wọ́n lálù àlá lẹ́ẹ̀nàwó lọ́wọ́lẹ́mì àlẹ́ wòwò ìn lẹ́mẹ̀sẹ̀ wọ́n wọn ò ní sọ pé orí rẹ lọ dàrú yẹn ṣùṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní pé mo ti lálùwàlà mo wá jẹ ẹran àgùntàn ṣé jíjẹ ẹran àgùntàn yẹn ọba lùwàlà jẹ́ débi kó àpèkí tún sàlùwàlà míì àbí ǹdí ẹ̀bùkátà láti fún àlùwàlà mi sí. sọ àwọn olùmọ́wá mú bẹ́ẹ̀ wípé tábà wò wò wọ́n fẹ́ lò òfin tá a mọ̀ nínú òṣèlú tó tẹ̀lé lórí iṣẹ́ tó bá wọ̀ ẹ́ يستوي طرفا هذا هو المباح أي لا يتعلق به أمر ولا نهي أي شيء أنت مخير eléyìí fi hàn yí pé mandub kọ́ni mubah ṣùgbọ́n àwọn olùmọ̀kan wọ́n sọ yí pé mandub ni nítorí àdéhùn kan ti ń bọ̀. tọ́ wọ́n ní sábà pé ní mandub نتولي حديث البراء ابن عازم رضي الله عنه إذا أبو داود الترمذي ابن ماجه سوامي قاوة قال النبي صلى الله عليه وآله وسلم وأن توضأوا من لحوم الإبل ولا توضأوا من لحوم الغنم وكيف من كذا كيف الولاء اطفال ولا يدي فتري تجيه ẹran àràkúnmí ẹ gbọ́dọ̀ tún àlọ aláyé ṣe torí pé ẹ jẹrà tó kò sí nádìbò kankan ṣùgbọ́n olùmọ̀gbọ́ yìí wọ́n ní eléyìí ń tọ́ka sí pé súnà ní ká ti àlọ alálẹ́ ìdásí lálọ́ àlọ́ tán. lẹ́yìn náà ìgbà tó sọ pé àtọwọ́ bọ́ min luhumil ghanam. يتوضأ بمعنى أغسل يدي من لحوم الغنم تنزل زوجة كم فوق ثم بعد جرى عبدك أبي ما فوق لا الوضوء لفظ شرعي والألفاظ الشرعية إذا وردت في نصوص شرعية لا تنصرف إلا إلى المعاني الشرعية إلا إذا دل دليل على أن المراد بها المعاني اللغوية àwọn gbólóhùn tó jẹ́ kí ṣẹ̀ríà lò tó máa fi lè wá nínú àwọn ẹ̀rí ṣẹ̀ríà ìyẹn nínú Al-Qur'an àbí súnà àní gbé ìtumọ̀ yẹn lọ síbi nǹkan míì tí kìí ṣe ìtumọ̀ tí ṣẹ̀ríà fún un ẹ̀yà tó jẹ́ pé ẹ̀rí kan tó wá tọ́tọ́ ka sí pé yẹ́ ìjọ gbà lérò pẹ̀lú eléyìí ní kíni ìjọ gbà lérò pẹ̀lú rẹ̀ ní tí wọ́n ti di látàn. torí rẹ̀ àtàwọn gbọ́ àlùmọ́rán níbi dálìkà lówó òṣèré àlùwà aláṣà àmàlù ṣẹlẹ̀ àwọn béèrè yìí ti pé káfọwọ́. tọ́ ọ̀hán oníbèrè tó tẹ̀síwájú o. من لحوم الإبل ǹjẹ́ kí wọ́n tún tún àlùwàlá ṣe bíbí ṣé kí n tún àlùwàlá ṣe nítorí pé mo jẹ ẹran rà fún mi bí. وقال النبي صلى الله عليه وآله وسلم نعم بل tún àlùwàlá ṣe nítorí pé mo jẹ ẹran rà fún mi torí pé السؤال معان في الجواب السؤال معامل في الجواب ذيلي وهنا هو الكتاب نعم، من ودع نعم توضع من لحوب الإسماعيل بني سؤال على الإسماعيل هذه الإمام مسلم رضي الله ìwádìí ti tún wá láti ọ̀dọ̀ ndọrọ ìmọ̀ràn ọ̀bí ọlọ́ọ̀bà á rí anyị. yẹn àṣẹ lọ́wọ́ ń bẹ tààràtà eléyìí béèrè ṣé kí n tún àlọ́ aláṣẹ torí kí mo dẹ́ràn àbùkàn tó bá wù ọ́ ṣé kí n tún àlọ́ aláṣẹ kí má dẹ́ràn fún mi bẹ́ẹ̀ tún àlọ́ aláṣẹ tó bá dẹ́ràn fún mi. ṣùgbọ́n tó na kí tàwọn gbọ́ọ̀ àmọ̀ ẹ tún àlọ́ aláṣẹ mẹlẹ́lọ́fọ́mi ẹ̀bẹ̀ látàrí dídí ẹran ara fún mi wọ́n lè tàwọn gbọ́ọ̀ náà ẹ ẹ ti gbọ́dọ̀ sí àlọ́ aláwọ̀ ẹ ẹ gbọ́dọ̀ sí àlọ́ aláwọ̀ mẹlẹ́lọ́fọ́mi lọ́wọ́ náà ẹ gbọ́dọ̀ tún àlọ́ aláṣẹ ìgbésẹ̀ ìgbésẹ̀ náà. tó a rí pé tó wá nínú hadithi al-Bara as-sarah fi bayan al-hukm mimma fi hadithi Jabir ibn Samurah tó wá nínú hadithi Bara òun náà jù ipa títà láyé ìdájọ́ òun tá à ń wà ju tó wá nínú hadithi Jabir lọ torí pé nínú hadithi Jabir ṣé kí n ta lọ́la tó bá wù ẹ́ torí kọ́ jẹ́rán àbùkù pé kí n tún àlọ́ aláṣẹ́kùn wá jẹun rà fún mi bẹ́ẹ̀ òbí bẹ́ẹ̀ ni a lè máa gbọ́ pé bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ni sunna ni. ṣùgbọ́n nínú hadithi albara tawadọ́ amr wa huwa amr mutlaq wa mafaduhu alwujub tawadọ́ ay wujuban min luhum al-ibil. فما لم يفهم من الرواية الأولى يفهم في الرواية الأخرى لولا لهم نفع حديث رواية ودراية lọ́n ti jẹ́ kí wọ́n ní máa jìnlẹ̀ nípa ṣẹ̀ríà nítorí pé àdìsẹ́ yọ̀kan wọ́n á wá wá wá gbogbo ọ̀nà tó gbà wá ó lè jẹ́ oríṣi ọ̀nà ogun ẹ̀ríkì tẹ́ gbọ́ ibẹ̀ ẹ̀kọ́ inú àdìsẹ́ ètò tuntun sùn yín bí yọ̀ọ́ hàn ní àdìsẹ́ subhan allah tán eléyìí fi hàn wá pé tó bá wọn ka hadithi albara ibn adi tí wọn fi ẹlẹ́rì kìkì ní ìdájọ́ kátó àlọ́ aláṣẹ náà rí tá a bá jẹ́ ara fún mi ọ̀rọ̀ ọ̀ràn yẹn lèmọ́dá sọ́ra nàbí sọ́lá àṣìlẹ̀ ọ̀dọ́kọ̀tà wọn bọ́ bọ́ọ̀bù mẹlẹ́lẹ́fọ́ mẹlẹ́lẹ́bẹ̀lẹ́ kí wọ́n ní ìdájọ́ kátó àlọ́ aláṣẹ látàrí pé ajẹ́ran àbùtàn a sọ pé alḥukmu fi dálìka ẹnẹ ẹnẹ tí wọ́n á tún àlọ́ aláṣẹ ń kọ́ á padà sí di àwọn ẹ̀rí tó ní òbúrú ká tún àlọ́ aláṣẹ lórí àlọ́ àlọ́ òbúrú tún àlọ́ aláṣẹ lórí àlọ́ àlọ́ àmọ́ kì í ti pálọ̀ aláàrẹ̀ ti kìnnì kì í ti kó tí bá wà dídì rìwáyà méjèèjì rìwáyà Jabir ibn Zamra àti ti Al-Bara ibn Azib radiyallahu anhuma méjèèjì ló fẹsẹ̀ rìn lọ. So al-Imam Ibn Khuzaimah rahimahullahu ta'ala. wọn ní gbogbo ẹnu àwọn olùmọ̀kọ àwọn ọ̀mẹ́ni kátó sọ fún àdìsí sanu méjèèjì wà báyìí ètò ìsinú muslim náà fàáyé lọ́la. tọ́ tẹ̀bá wá wò wò kí ló dé tẹ́bi sọ ikú kẹ́ ẹ tún àlọ́ aláṣẹ tẹ́ ẹ bá jẹran ara fún mi àmọ́ ọ ẹ má tún àlọ́ aláṣẹ o àfi tó bá wù o tẹ́ ẹ bá jẹran àgùntàn. kí ni tẹ́ ẹ lè rò pọ́pù. torí pé àti ràkúnmí àti àgùntàn mínà lànà wọ́n bẹ nínú nǹkan ọ̀sìn tí wọ́n á máa bá wa gbélé tọ́lọ̀ ń ti ti dẹran wọn lẹ́tọ̀ọ́. tí wọ́n á lò sí tóbi jẹ́ wípé. wọ́n ní ká ti àlùhàlà ká tún sí dandan torí ká jẹran rà fún mi ò sọ̀rọ̀ ẹ̀ fún wa látàrí ẹran àgbò a sì mọ̀ pé kíní kejì wọn a kì í jẹ wọn tútù a máa sè wọn ni dábàá pé tútù la máa jẹran àgùntàn ní òfin ní kápọ́n àlùhàlà ṣe mẹ́rin pàtó jẹ́ rà fún mi á sè ni ìnáwó fi kí á tún àlùhàlà ṣe nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin kan wà tó ṣe ní ọ̀ràn yẹn pípí ká máa ṣe àlùwàlá ká tún àlùwàlá àti gbogbo gbàtà bá ti jẹ́ anything sínú kan gbogbo tó máa ti fi náà sí kò bá jẹ́ milk kò bá jẹ́ ṣúgà kò bá jẹ́ èrèké lóṣè kò bá jẹ́ mọ́ngò ló kaná gbogbo ẹ̀ tó bá ti lè kẹ́nu rẹ̀ wà tán àlùwàlá sí. tòṣùgbọ́n wá nínú àdìsí mi ti jábìrì gbà wá ìgbé kánà ákírùl amrẹ́yìnì min rasulillahi sallallahu alayhi wa sallam tarkal wudu'i mimma massathu an-nar ètò gbẹ̀yìn nu méjèèjì ká tún àlọ́ àlàsì àbí ká má tún àlọ́ àlàsì látàrí bá a jẹ kí wọ́n fi náà sèé ètò gbẹ̀yìn nípa ànábì sọ̀rọ̀ àti àwọn èyí tó ń lò aláṣẹ látàrí jíjẹ tí wọ́n fi náà ṣe. tọ́ wọ́n fi náà ṣe rà fún mi wọ́n fi náà ṣe àbùkù kí ló dé tí wọ́n ní ká má tún àlọ́ aláṣẹ tó bá jà bò àwọn ká tún àlọ́ aláṣẹ tó bá jẹ rà náà kí a ṣe tán à ó máa ń wà níbi tí ràkùn máa ń wà kìí sì sí níbi tábùkà máa wà ìgbà tó ti jẹ́ pé ibi tí wọ́n máa wà la jẹ tàbí ara wọn làwa jẹ tán ọmọ kó èyí tó ń wí òun tán. wọ́n ní ìpìlẹ̀ ńtọ́lọ̀ ń fi dá ràkúnmí ni kọ́lọ̀ ń dáhùn látara àlùjẹ̀nu látara àlùjẹ̀nu lọ́la ti dáhùn pa ẹlẹ́yìn ẹ̀rí wà lórí ẹ̀ tí wọ́n dáhùn látara àlùjẹ̀nu tó nítorí di eléyìí ló ti jẹ́ pé wọ́n ran wọ́n máa ń bẹ fún ràkúnmí gbà mí ọkùnrin ti lè balẹ̀ sí ràkúnmí gẹ́gẹ́ bó ti ṣe lè balẹ̀ sí àbùkù. nítorí pé ràkúnmí lè wò sùsù nísìnyí kó ló ń fẹ́ gbẹ̀sán ìyá kan tó ti fi jẹun ti pẹ́ kọ́ra orí rẹ mú tó fi bọnu kọ́ fà kò ní sọ orí mi olùwàdọ́bà rẹ tó ń bì fọ́ ìrántí pé alìkébèlú àbí alìjọ́mẹ́lú àyẹ̀wánu àpòl ẹranko omi tí wọ́n jìyàn ní ògbóró kìí gbàgbé wọ́n lè ti gbàgbé jẹ́jọ́ bá rọ ọ̀hún fún kò sí. tó torí de eléyìí wọ́n ní látara àǹtẹ̀nú ọlọ́ọ̀dá wọn. tó bá jẹ́ pé ilé ìyún ni sábàbí tí wọ́n fi ní ká tún àlò aláṣẹ nítorí tá a bá nítorí bá a jẹra wọn. sábà wọn mú mílíkì wọn fún. kẹ́ran wọn ní mílíkì wọn. tàbá jẹ́ dọ̀ wọn kó fẹ́ràn lẹ̀ dọ̀ tọ́ba mú tọrọ àkómi ńkọ́ títọ̀ lẹ́ran tọ́ba fìgbẹ́ rẹ̀ para nítorí kòkòrò kan tó wù lára rẹ̀ tí wọ́n á ní kó fìgbẹ́ rẹ̀ àkómi para òwúrọ̀ tó tán lọ láti ẹni tọ́ba ti sọ pé ìtò fàánù tí wọ́n dá wọn látara àlùfẹ́ nù à ìgbà ní kó lójú من أجزاء الجمال وهو مخلوق من الجن gbogbo nǹkan kan lára rẹ̀ náà tara ìjẹnu ọtí dáadé kó mú mílíkì rẹ̀ wá tún àlọ aláṣẹ ó mú ìtọ̀ rẹ̀ wá tún àlọ aláṣẹ òkùnkẹ rẹ̀ ọtọ sínú oúnjẹ wá tún àlọ aláṣẹ. torí ẹ̀ ó túmọ̀ sí pé ìyá pátó wá pọ̀ nínú fótó nígbà pé ẹni tó bá jẹ mí tó bá mú mílíkì rẹ̀ ńkọ́ ẹni tó bá mú tọ̀ rẹ̀ ńkọ́ ẹni tó bá jẹ dọ̀ rẹ̀ ńkọ́ ẹni gbogbo ẹ̀ kò ní ìdí nítorí pé ńgbà tó bá ti sọ pé látara àlùfẹ́ ni wọ́n ti dá wọn kò sí nǹkan kan tó jẹ́ exemption ìdán lópin ìgbà tó bá ti fi kankan kan nínú rẹ̀ kọ́ wa tún àlùwàlá sí. àbí ká sọ pé wàláhì ya jàmáà kìí ṣe rẹ̀ ni wọ́n wò tí wọ́n fi ní ká tún àlùwàlá àmọ́ nǹkan ni wọ́n wò pé fún mi lò wọ́n ti wọlé ipa gùdàn lòun pẹ̀lẹ́ àìlẹ́sọ̀ọ́ tààbòdìyà ajẹ́ ikpe ìjọba tí wọ́n fi ní ká tún àlọ́ aláṣẹ wọ́n fi sìn wá ní wọ́n ní ká fi sìn lọ́ọ̀ ní à nídìí láti máa ronú parí torí ẹ̀ tí bá ti jẹun ara kún lọ tún àlọ́ aláṣẹ pé à ah, ìlú ọgbà pátara kìíní kan fà á ìpele láti lọ tún àlọ́ aláṣẹ jọ tọ́ba ti lọ kírun pẹ̀lú àlọ́ aláṣẹ òtún sẹ́yìn ọlọ́run ní gbà rẹ̀ pẹ̀lú ìjẹ́ tẹ́bá fẹ́ pé ìjọba òye wà ntọ́lọ̀ ti dáhùn lọ. sábàtì kò yé wa àti pé àlàyélẹ́sì tààkùjì. tọ́ lódodo àwọn olùmọ̀ọ́sọ yìí pé yẹn bí Ibn Rushd ti sọ ó ní tẹ bá gbọ́ dáhùn fọ́ á sọ́dọ̀ pé àlàyélẹ́sì tààkùjì yá wọn ò lè sí nǹkan ti lé jù wọn bọ́ lọ àìdàkù. tó láti ń sábà lè gbọ́ yé lásẹ̀kù kébẹ̀ ń sọ pé ìgbọ́dọ̀ kírun níbi táwọn àràfún máa ń lóṣù sí kírun níbi táwọn àgùntàn máa ń lóṣù sí láàrin àwọn ìlà yẹn jọra wọn tó dídá tí wọ́n dá látara àjọyìn. tọ́ eléyìí ìjọba kí wọ́n lóde tí wọ́n ní ká máa ń tán lọ láti tabajá àgùntàn torí pé wọ́n dùn látara àlùjẹ̀nu wọ́n dáa méjì wọ́n dáa fọ kí lọ́kàn náà màálù wọ̀ màálù ní ìsinmi òní kílẹ̀ rí sí ṣé a ti àlù alágbábájẹ ran màálù bàbá àníjẹ àníkàlù àlù ṣé kọ́tẹ̀lé rà fún mi nù sáfù rẹ̀ lọ àbí kọ́tẹ̀lé àbùtàn náà kọ́tẹ̀lé àbùtàn ẹ̀ẹ́dí bó ṣe kiri wọlé tó a sọ pé torí pé alẹ́ ìlẹ̀tù fil jamali ìlẹ̀tù kọ́sìrà. والعلل القاصرة لا تتعدى محلها ètò fà tí wọn fi sọ pé ẹtún àlùwàlá ṣe nítorí pé ẹtì ẹran rà fún mi sábà bí kan ni tó ṣe wípé ó dúró ọmọ láyè rẹ ẹ ẹ sábà bí tó sì dúró tọmọ láyè rẹ kí lọ táyè tó ó rọrùn fún ọ láti dárò ilé wa sọ pé torí pé rà fún mi ni màálù wa ń kọ sí rà fún mi màálù lè dé tòun sọ pé torí pé kìí ṣe màálù àtòrí pé kìí ṣe ràkúnmí dán ẹjẹ kẹ má tàn án lọ aláṣẹ. tó bá sọ pé ìlà rẹ̀ ní kí látara àjẹnú wọn ti da tó sọ bá sọ pé ìlà rẹ̀ ní kí torí pé ràkúnmí á sọ pé kí ni ọjẹ ìlà tó jẹ mẹfúnmù lakọ mẹfúnmù lakọ nítorí pé ràkúnmí ni ṣùgbọ́n mẹfúnmù alkọ́ bàáyé fún jìdẹ̀ nínú adílẹ̀ ti gbà yìí pé torí pé ràkúnmí àti kí wọn ní tí wọn lọ aláṣẹ nítorí wọn jẹ màálù torí pé kìí ṣe ràkúnmí àmọ́ wọn ní ìlà ọ máa ń jẹ tẹlẹ ìlú gbà yìí ọdọ aká padà sí ti pé ìlà rẹ màkúl màkúlà sọ ìgbé torí pé àtàrà àlùjẹnu àti dà tí wọn á dá màálù látara àlùjẹnu ọdà látara àlùjẹnu sọkúlù ẹsìn tí ìrìnàjẹrẹ ẹsìn tí tún àlọ aláṣẹ àbí sẹ́yìn jẹ́rí ẹ̀ jẹ́rí kí á lè rò kí lè rí sí kéèyàn má jẹ ọ̀tọ̀ kéèyàn jẹ tọrọ náà ti lẹtọ nítorí wọn ti lẹtọ ẹnìkan ò lè sílé wò ò lè jẹ ẹsìn nǹkan tó kẹsẹ̀ lẹ ni pé ìgbà tó jẹ́ pé àwọn èèyàn lágbọn ibi tí wọ́n ń gbé wọn jẹ báyà wọn ò wà yóò sì ṣe àbí wọn ò tí ẹ rí ẹsìn ọ̀kọ́ dípò pé wọ́n pàjẹ́ ẹ̀sùn mọ̀ pé ẹ̀sìn ó lè wọ́n jura fún mi gan lọ nípa fáwọn olówó ọmọ fi ṣe kẹ̀ so nípa fún wọn fi ṣe sport so ẹ̀sìn lè wọ́n gidigidi but eléyìí ṣe excuse ìtọ́ ọ̀rẹ́ bá bà tó sì fẹ́ pàjẹ́ pàjẹ́ gbogbo àwọn èèyàn jẹ́ mi so irú ẹ̀sìn yẹn tó ṣe yí pé sẹ́ máa pa ọ̀tọ̀ pípé kéèyàn kọjẹ tó bá ti jẹ kò ní tún àlọ́ àlàtì torí pé kìí ṣe látara àlùjọ ni wọ́n ti dáhùn tẹmọ àrò pé ibo ni máa jẹ sí àwọn eh, àmì ò jẹ sí rárá ẹ̀tọ́ ni. tọ pàtó bá ti mọ báyìí ǹjẹ́ kí wọ́n á ní àwọn fuqaha kí ni wọ́n rí sí ká tún àlọ́ àlàtì nítorí pé àjẹrán ara fún mi ó ti wà kọ́mọ̀n nínú táwọn èèyàn ti mà gbogbo ìfọ́kù hanabila àwọn tó tẹ̀lé ahmed ibn hanbal àwọn ni wọ́n máa sọ ike wà akulu lahmil jazur pinnu tí wọ́n bá lu alájẹ ní akulu lahmil jazur jíjẹ ara rà fún mi. ọ̀sàhì oní pín sísọ tó ń sọ bẹ́ẹ̀ yẹn wọ́n fi ta súnà jì ní. àwọn sọ ike máa ń ba àlọ́ alájẹ gẹ́gẹ́ ní ishaq ibn rahuya tọ́jú rẹ̀ imam ahmed ibn hanbal olùmọ̀ àgbà nípa fiqh nípa hadith nípa al-lugha àmọ́ náà kọ́ kíkí òun ní mazhab. sọ ishaq ibn rahuya al-bayhaqi àtàwọn àwọn sọ pé bẹ́ẹ̀ tẹ́yìn bá jẹran ra fún mi yọ bá lọ lajẹ bẹ́ẹ̀ hà kí kú mọ́ òun bẹ nínú àwọn ṣàfẹ́rì yẹn. sọ̀bẹ́ ni imáàmù Nawawi rahimahullah gbogbo wọn náà sọ pé yẹ jẹran ra fún mi mọ̀ bá lọ lajẹ. ṣùgbọ́n àwọn fuqaha yòókù màlìkíyà hànàfíyà ṣàfẹ́rìyà ọ̀dọ̀kẹ́lá ti jẹran ra fún mi bá lọ lajẹ. mọ́sálù owó. مثل لحوم الغنم سيادة لان يعني لحم الإبل ولحوم الأغنام والأبقار سيادة شبان وني إمام الشافعي رحمه الله وفي قومك وإذا صح الحديث في في انتقاض الوضوء من أكل لحم الإبل فهو مذهبي gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ nu gbogbo nǹkan pé idha sahha al-hadith fahuwa madhhabi. al-imam al-Bayhaqi ni wọ́n kọ́ sahha fihi al-hadith fi Muslim sókè lọ́tún. ṣùgbọ́n àwọn Shafi'iyya lọ́dọ̀ tí wọ́n kì í bá lọ àlàyé. bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Malikiyya bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Hanafiyya. nínú àwọn nǹkan táwọn náà fi sẹ́rí. sọ́mà ẹni tó sọ pé máa ń bá lu alájẹ àwọn hanabila ahmed ibn hanbal àtàwọn tó tẹ̀lé ishaq ibn rahuya àtàwọn almuhaqqiqun min al-ulama àwọn onímọ̀jìnlẹ̀ nínú àwọn olùmọ̀ òun àná mú pé jíjẹrán ràkúnmí máa ń ba àlùwàlá jẹ àwọn ẹni tí wọ́n ní kì bá àlùwàlá jẹ ẹ̀rí tí wọ́n òun ní í pé. الأصل عدم انتقاض الوضوء من أكل اللحم مطلقا fẹ́ntì ṣe òfin tó fẹsẹ̀ rinlẹ̀ onígbàlù aláàkì bàjẹ́ tó fi hàn jẹrán kan. torí rẹ̀ ìyàtọ̀ olówó láàrin ẹran adìẹ àtẹran màálù àtẹran ewúrẹ́ àtẹran ràkúnmí alukóló láàrin. gbogbo ẹran sì ni a sì mọ̀ pé ṣẹ̀ríyà mabnaha ala adam at-tafriq bayna al-mutamathilat wa adam al-jam'i bayna al-mutafarriqat ṣẹ̀ríyà wọ́n mọ sórí pé kìí pa nǹkan méjì pọ̀ tí ọ̀jọ̀ ra wọn kìí sì yà nǹkan méjì tọ̀jọ̀ ra o. so ẹran ẹran kó o lẹsìn àtúkọ ẹran eléyìí yàtọ̀ sẹrin eléyìí sàlù alátọ bá délé má sàlù alátọ bá délé má fi ṣùgbọ́n sẹ́yìn ọ̀rá dìtì wọn ni ẹgbà kan ẹkẹjì wọn ló wá nínú hadith Jabir fanabi sallallahu alayhi wa sallam sọ pé gánà akhirul amrayni min rasulillahi sallallahu alayhi wa sallam tarkal wudu'i mímá mẹsẹsọ náà bí ìdánábì ṣe káyìn nínú àtún àlọ aláṣẹ àbáàní tún àlọ aláṣẹ nítorí bá a jẹ tí wọn fi náà ṣe onígbànàbí tún àlọ aláṣẹ má nítorí kọ jẹ tí wọn fi náà ṣe tó torí di eléyìí ràkúnmí náà sì wọnú tí wọn fi náà ṣe ànábì èsì tún àlọ aláṣẹ má ní ìtọ́ tó ṣe káyìn wọn fi lé ayé lẹ pé òkú tí wọn fi náà tó bá ti jẹ ètò àlọ aláṣẹ. وعليه إتياما حديث مجد تيموان حديث جابر بن سمرة أتي حديث البراء بن عازب قلنا هما منسوخان منسوخان ikpe méjèèjì àti padàjọ wọn rẹ kí ló parí kánà áàkìrò amrẹ́yìnì min rasulillahi sallallahu alayhi wa sallam tarkal wudu'i. mímá mẹsẹ̀tún náà péjá nàbì ṣe káyìnà kì í tún àlọ́ aláṣẹ nítorí pọ́ jẹ́ tí wọ́n fi náà ṣe. wọ́n mi ń da àlìkẹ́lẹ́ gébèlè tà alimami nawawi rahimahullah wọ́n ní dàwa bàtìlá ìjà wíwù ọ̀rọ̀ kan ní àwáwí tí ò fẹsẹ̀ múlẹ̀ ni. kí ló dé? wọ́n nítorí pé hadithi tí ẹ̀mú wáyé كان آخر الأمرين كان آخر الأمرين من رسول الله صلى الله عليه وآله وسلم ترك الوضوء مما مسته النار عام هو جنرال حديث جابر بن سمرة هذا حديث البراء بن عازب خاص وهو باتيكولا níta sì máa ń lo ṣẹ̀ríà ní pé al-aam yuhmalu ala al-khaas wípé èyí tó wà jẹ́nára á lè mí tiẹ̀ pẹ̀lú ètò àpàtìkùlà àwọn àmọ́ sọ pé kana akhirul amrayni min rasulillahi sallallahu alayhi wa sallam tarkal wudu'i mimma massathu an illa lahmal ibil igbe táwọn fi ṣe káyìn onígbé tó bá ti jẹ tí wọn fi náà ṣe kìí tún àlọ aláṣẹ àyàfi ẹran àràkúnmí nìkan lẹ́yìn náà tá ló sọ fún yín ọ̀rọ̀ tí mọmù náà ti tàn èsì mi tá ló sọ fún yín wípé ń ṣe la sọ yìí pé wọn tún àlọ aláṣẹ tí wọn bá jẹran ara fún mi lópin ìgbà tó bá jẹ pé wọn sè ní àwọn sọ bẹ́ẹ̀ ọba jẹ tútù nítorí pé tó béèrè kò kò pé tí wọn bá sè kò sì sófin tó sọ pé aráàmù ni kò jẹran tútù tó bá ti mọ pé yọ lọ lọnà fún rẹ wọlọmọ tó bá fún Ọlọ́run àwọn àgbẹ̀fọ́ pé lágbọ́rọ́rọ́ ọlọ́dúnrún ọ̀rọ̀ wọn bọ̀ ara ìparí ọmọ para rẹ ọ̀ràn kọ́ jẹ́ tútù ẹ̀kọ́ àwọn ẹlòmíì ìfun tí wọ́n rán ká jẹ́ dọ̀tù tí wọ́n á ti pẹ́ rábàá ní kí wọ́n bó mẹ́dọ̀ ní tútù ni wọ́n sọ sẹ́nu yọ ọmọdé yóò tún máa pọ́n ti là ẹ̀ wọ́n kọ́ àlẹ́ ah, yà á fi ọ̀yẹ́ kẹ́ ẹ̀ sí pé náà ó ti dùn báyìí ẹ fi ọ̀sùn. bọ̀bá àjẹ́ bọ̀bá àjẹ́ ọba lu alájẹ àbí ọba lu alájẹ ọba lu alájẹ. bákan náà èsì mi aṣọ ìkíkánná àkìrò àmìrẹ́yìn mi rasulillahi sallallahu alaihi wasallam tarkal wudu'i mimma massathu an-nar a'ammu min ad-da'wa ọ̀fẹ́ ju tẹ̀fẹ́ lò fún lọ. nítorí pé dáhùn à ń ṣe ìyapẹ́ lórí lórí mi ni àdéhùn ẹ̀sùn ẹran rà fún mi ó ti fẹ́ ju dáhùn à ń ṣe ìyapẹ́ lórí lórí. torí kọ́ kárí tí wọ́n gbé kaná ọkari ìrèké tán gbé kaná ọkari ọsàn tán gbé kaná tọ́jú pé wọ́n ṣe irú rẹ̀ àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tán máa gbé kaná ànábì máa ń sálù àlá lórí ẹ̀ àdínìtì ọ̀rọ̀ ẹran là ń sọ ẹran torí ẹ̀ tẹ́ wáyé ó ti jẹ́ náírà kọjá dáǹfà ẹ mọ́ ẹ̀rí mi wá yẹn kí ìṣẹ̀ṣẹ̀ máa sọ pé àrùn káàsùn gbà nídìí á ti fẹ̀ ju tẹ́ ń lọ ẹ̀mẹ́rì tó wà special wa. wàhálà eléyà fi hàn án wọ́n tún lé èsì míì tẹ́ bá ní kìí ṣe màṣọ èsì míì ni pé tawadda'u min lahmil ibil na'am àbí tawadda'u min lahmil ibil àbí min luhumil ibil wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé ighsilu aydiyakum min luhumil ibil pé tùmọ̀ rẹ̀ ni pé ẹ fọwọ́ bẹ́ẹ̀ bá jẹ́ rárá fún fọwọ́ bá ọ̀ ń kojú mọ́kọ inú rà so nítorí pé tọwọ́ pọ̀ ohun tí wọ́n sọ ń bẹ̀ alùwòbó wòbó ó ń ṣàràyè kéde fífọwọ́ ni wọ́n sọ ń bẹ̀ yẹn ó tí wọ́n sọ ń bẹ̀ yẹn ní ká ṣe kí ni ká sàlù àlá tó ní ká fọwọ́ tó ní ká yọnu ká fimú ká bójú ká fapá ká parí ká fẹsẹ̀ ká pàtì kéde pé ká fọwọ́ lásán tó eléyìí àfihàn wa bó ti ṣe jẹ́ pé ẹni tó bá jẹ ara fún mi àánà wọ yóò tún àlọ àlà rẹ̀ sí tó bá fèlè láti ṣe bẹ́ẹ̀ gbogbo òun tó bá fà lọ àlà nǹkan kọ ọjà gbèsè rẹ̀ tọ ní ibi tí wọ́n ń gbé kò sẹ́nu ara fún mi bẹ sá tọ àmọ́ nígbà míì o ó ṣeé ṣe kó jẹ́ pé ẹran wọn ẹran wọn ó ti jẹ́ rárá fún mi tó fura tálùwàlá rẹ̀ ti bàjẹ́ tó ọ̀mà kíní kan ẹran kò ní di àbí kíní à ń pè ẹran ẹgbẹ́ tí wọ́n kó wá láti ọ̀nà jíjìn kan ṣé dandan ni kó jẹ́ ẹran rà fún mi kó jẹ́ ẹran màálùú tòun àmì olè jẹ́ rárá fún mi ni wọ́n kó wá fún yín àbí ẹ̀kọ́ ni tòun torí di ilé ẹ máa béèrè ẹ máa ṣèwádìí tán ó lè jẹ́ pé lọ jẹ́ ńjọ́ kan tí oṣù tán lò aláṣẹ tó fi kírun tó bá wà ní ibi tí ẹran ràkúnmí ti kọ́mọ̀ o nídìí láti béèrè tó bá gbé ẹran ràkúnmí wọn gbé wá kó lè bá tún àlùwàlá rẹ̀ sí tó bá ń tò sí láàrin ẹran ràkúnmí àti ẹran màálù àti ẹran kìnní ọkàn ẹgbẹ́ tán wọ́n lè yí jù kan lọ gbogbo wọn sì ní nǹkan tá a máa dá sí gbogbo ọ̀rọ̀ tí wọ́n lè má fura ìpè ara fún mi lọ́jẹ́. bọ́tà olùmọ́ wa sọ pé kébùsùn wa nù hadith wípé ìwà àgbẹ̀rùgbẹ̀rì ìgbéraga ó wà fáwọn arákùnrin ìṣe pẹ̀lẹ́ ó wà fáwọn alágùtà àwọn tí wọ́n ń sin àgùtà ẹ̀ rí i pé salam salam àmọ́ ẹni tó bá ní ràkúnmí ànàfà ó gbé mọ́gàn ó owó lòdì pètò <laughs> irúfẹ́ ṣe máa bá ràkúnmí sọ̀rọ̀ tò bẹ́ẹ̀ ni wọ́n ti máa gbé wọn máa gbọ́n musa àwọn èèyàn kékeré ọjà mà tò bẹ́ẹ̀ làwọn ràkúnmí. ǹjẹ́ tí yẹn bá ń jẹ ràkúnmí pọ̀ oná mú wà báwò láwọn àná tó àwọn míì sọ pé bẹ́ẹ̀ lòdì pé wọn náà ó lè kó ọ̀ràn mú tọ́ alákùnlé hàn ẹjọ́ bá jẹ́ ara fún mi ọ̀sọ̀hí òní pé ó tún àlọ́ aláṣẹ máa ìpè torúkọ ọ̀ọ́ká nínú àwọn tí ó rà tó wà lọ́dọ̀ yín kọ́ máa tanra rẹ jẹ lẹ́yìn eléyẹn àdùn mẹ́lò ni má di sinmi wa nípa ìdájọ́ ẹni tó bá gbó àti ẹni tó bá wẹ̀wò gbòòlà lu aláàrẹ̀ inṣàlá àmà tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ àmì ìjìnbọ̀. à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù ó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ́wọ́ lórí àti máa fi ní tá à ń gbọ́ yé sí wa o kó sì láwùjáde fún wa lọ́la kìíyàmù kó má sì ń balẹ̀ jọ fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu